àgbàgbà mùsùlùmí lè ní àánú àwọn oúnjẹ mùsùlùmí yóò máa rí sọ ìfìfẹ́ tẹ̀lé tẹ̀lé àṣírí àmà lẹ́lẹ̀ ìfẹ́ sọ́kà dídẹ̀ mìta ayíyí oúnjẹ kọ́ yẹ wí ẹ̀rù ìlàjì kọ́ náà aláàtílá jẹrẹ tẹ̀lé òun lẹ̀sí wá lọ́nà fún màá tó lọ́jà tó láti tẹ̀lé yìí náà àdé àgbà ìlàjì zùn ọgẹ́dẹ̀ ilé ìfúnná àgẹ́jú ìpọ̀lì ìsìnkú ìlú sójà wáàdá àjẹ́lẹ́ ìlàjílò tí wọ́n àdẹ́gá owó àgẹ́gbọ́nẹ̀lẹ́ tí ọgbọ́nù jẹ bá lè sójà náà gẹ́rẹ́ ìlàjílò lọ́dá àìsíyàní àwòrìjálì àmì bẹ́ẹ̀ ìmtẹ́dẹ́ ìlà àṣíkáfí mútẹ̀dẹ́ yìí nínú yẹn nẹ́ta tuba abu náà tàbí lóye jẹ́ àdínà àtẹ́lá àtàlá yóò ṣe owó náà yóò dá aṣù náà lè sọmọ́ àtọ̀lẹ́ ìtìláyì ọ̀kọ́lá àìdọ̀ ṣe sí ìgbẹ̀lú ko page 171 وقال وفي الأشهر الأخيرة قامت المجموعات المسلحة ببتياء ما زد عن اثنا عشر من الأئمة والمعلمين zai je ina biyar da ya ya jona alimanshi da manshi wajen gogu bai wa algeria fil madaris da kurani a da shi hukar makanta kurani wa ba zugun sasha jima tan da miki ya rubun dakilin magana yi zaɓa ki yi wace wu masallacin mu a naliya mun fi na wani rubuna wa ba su gun sasha jima tan da miki ya ruba na ya kujin nan maji a yi wace yi waka kuma ke tiya masallacin nan ba da da ya salati fi shan ramadan ba da bayan wasan lajin zai sayar ramadan

44 raka na hadisi 4021 al'albani ga sahihu abu abu nasir muhammad ibn abdul al-imam hafizahullah wa ga tamam al-minnati fi fiqh kitab al-fitna page 157 al-jama'at musallat al-jazair gawa hadhihi jama'a jama'a jama'a nan tabi'atun li ali qatada filastini e la bi la jama'a ga ali qatada filastini al-udrina alladhi yaqtinu fi bilad al-kufar ne jin rayuwa da yake kafiri jona bal fi akhbati duwal al-gharb al-kafir britaniya e jin rayuwa da yake ya kafiri ne yake jin masu ganin ga britaniya wa abu katada al-filistini abu katada al-filistini na nafa takfiri khariji khawa akila wa dinabu ita ta da ne ga foto ko biyo ne fitin bọ́ọ̀bù kọ́ iye tíná zanzibar yìí ló ti sáwùdì bọ́ọ̀bù kọ́ ìwọ̀n àwọ̀ ẹ̀hún ti yẹ zanzibar ti sáwùdì bọ́ọ̀bù kọ́ ìwọ̀n àwọ̀ tuntun ti gùn wọ́n sáàdì bíi ẹni zanzibar ti sáwọ́ sáwùdì kọ́ ìwọ̀n gáàzù tú bọ́ọ̀bù gáàtì sáwùdì ti bá wùtì náà gùn náà àtàgé sáré bẹ̀rẹ̀ bàbá àkójọ akẹ́lẹ́ ọmọ kìlómítà wùtù wọn ní títí ní tiwọn lè dìrì dìrì sáwùdì kọ́ yìí ń gbà sílẹ̀ kẹta ló ti gẹ̀yìn zanzibar ti fẹ́ ń gà bon gbogbo shiga ti teya kale ibu zaro ti fo fo explosive de ga ji wuni o je di ki o je wo ko fi wa kala o ti ti ya de to se gbogbo o da ti ba ti go fi ala kona ti go yi to وقد تعرف هذا دليلا من خلال قراءة كتاب أخينا الفاضل الشيخ عبد المالك الرمضاني وتقليد العباد من وحشية أبي القتادة أدى إلى قتل بصوت وفن ذات الأكبر لتعرف أن الرمضاني كان أتيجى تخليف العباد نعم ولدي فقد أبان فيه mari a bi qatada min jara'im yashibu min arafu wala da yace masiba da kira ne ya bu qatada shi da sinji duk babu ne da gashi yace ba bi kilo yace wa kan yi fati fati bon la kana wa kula fatuha samaru anna ba qatada yukafiru almuslimina umuman abu qatada wa muslimi fata ikafiri hakimuhum wa ma'qumin ke da shaka ne lati to da yanzu su sokoto har da kisu kiyo da kisu sa shi daga ki president jo har da kiyo har da pátá káàkiri yàrá lọ́wọ́yà pátá káàkiri wo pọ̀lísì pátá káàkiri wo sójà pátá káàkiri wo civil defense pátá àti ìdáàbò kẹta da sí da sílẹ̀ ọgá dáná lẹ́yìn kàrìjí ń tàfírí yìí lọ́wọ́ yóò tẹ̀lé òkè tálẹ́kùn òjè yẹ́ gẹ̀gbọ́nì ọláwà lẹ́dùró hàtẹ̀ nìfà ọlá àtúfàlà tàbí ìzàyíkẹ̀ ìzẹ́kẹ̀ níyì ọ̀gá jẹ́ àrẹ́kílẹ̀ ọ̀gá káwọ́gá jẹ́ ilẹ̀ ìyá ká kúrò rẹ̀ àbílẹ̀ olúwà àwọn ẹ̀rẹ́ bá ní ẹwà fún la yi la fadiran kasara alari maza ma ya riga ni ga kawai ga ku ga mushrikin ya daga wurin da ya shi mara wata ji takan ya shi amma abu ka ta da su wani ji ngon ngon wa ga alaƙin da ji takan ya وأن جماعة قامت بالتنفيذ هذا في بلاد الجزائر لجمع لا يتعبوا كتالا فلسطينينا àtàtò ìdíjẹ́ kẹjì tó ń zàjì tó sóyẹ̀ tó kò ní pátá àwọn òṣèrè òfin lè lóbi wọ́n mílítì náà hata katalu nisa a wani alfara aka yi zage hukumi ta kange bal katala ba'du katalu ba'dan minhum bi anna shuba ta da zan dinga so ba wajen abin ne we wani kafire bane wani tutalba wani talba boy talbishi di talba sai kiyo mini abubuwa ne abubuwa da ya fi kibo ya gwada ya zuwa samun jini ndo ti mara nga ata ti nga doruru ye te de dorura za te de dorura bal wa qatala ba'dhum abahu sasha ya babawu akida da gaji wala ya babu su da nuna ne wa la ruwa shiko jama'a yushi wa ikhwanu fil fil mazal mazkuri ita ji no tun ce manji da ana ne taklif da ibari nan page 290 do 291 wa ga shi abu kata da ganda kan wasu rafar jama'at islamiyya a jama'at islamiyya na abu da tsamini gurubin da kafir jiyo nan ila darajin tahmidullah ta'ala alaiha bil bara'at min al murtaji yije wasu ko ne za da ja agwawa da murtaju da shi nan wa awali da zai to azuma ne nan hatta wa law kanu aba'u kaga yin man jahi wa halin da zan yaji wa ma zalika illa bi sababi فهني لا جد جد صلب صاري وقاعد نجيب بعد يبون عليه فين ناس لا صلب صاري ولا كي لقى لما تبى نفاتا جوامي نجي لا بعد صلب فيه تبغى صلب فيه بدل يجي هنا وتشبه يصير جد صلب جد يوم ما عنه بيصل يصير رأي ولا صاري فإن عمليات أفراد الجماعة في تطبيق حكم الله في المنتجين زي جدمي جماعة أن جونا أو كنت يسوي تلا دا وبايتي أن جونا جاجري دانو wa wa ni bidda bayi da da je tutta murtadi ne yusu mene obe da ya ali dan police bata soja bata commissioner bata civil defense bata lawyer bata kopa bata da le bata ga ka de gete to ọgbọ́n ku ti de bo mo ite o lo mi ku fe o mo de mo ko fagi bukila ti kama sha'u min afal jama'a min jama'a wuce jo an ne kin baru fun gaci bi tadbiki hukumin la fi wali zai wa ba gubin lu wa hukunci su kuma ta mu ba da ma rafa da hukumin ba na da je hukunci su da bayanan gano wa zalika bi kabuli ma hmm. bi

a ramadani gan katalahuma wa ba buge nuyu unzur Kata katala walidin wa ba buge nuyu ya nan ma nabi wa shi kawa la tarki tazwij rajul min shirdatin jalairiya ya bone ba buge nuyu aje da gan aya alaja polisa aga alaja ya polisi ejina so mayan wa ga ah kilo ja ji da mu atma go ne ba buge nuyu ya kamo wa zo aya yawon suna ce yawon su kuka yawon giza ya lafari su maza goro yi wajen basi ba a kira na gama yi yin nan a maga su su daga mamaki wanda wajen basi ba na ga tsani kama ya kwafi a ladar gida a gwanne tsani waje wo wanda shi da yiwu kogo ya gwada wajen tiya waje wanda ba ji abu ke ba wajen da jikiyo wajen don guwa eh? mọ́jà tí ogun oye gáàgbẹ̀ fi nímo kó sì dẹ́gbọ́ ìkáwà ẹ̀ láńgbẹ́jẹ̀ exam káà ọjá àdílé ẹ̀yà ó ti bí lọ́pàá tó wà lórí àwọn ìrìnlẹ́ tẹ́lẹ̀ wọ́n tàbí àjẹ́ rìsọ́ọ̀tì ṣe wọ́nà ìdẹ́lẹ̀ níbi tí ó civil defense eboshishin neji, shi neji, siyasa na minista na soja neji, shi so ko magamar rayuku alif magamar rayuku mu kada fajo gariru biyadi ni fe jore kágo eh, wálé èdèyé wọ́n ṣùgbọ́n bẹ̀ wọ́n àwúṣe bàbẹ̀ lóṣù kó ṣùgbọ́n bẹ̀ lóṣù ọ̀ṣẹ̀ bàbẹ̀ kí bẹ̀yẹ mẹ́ wọ́n yẹ wọ́n ti mọ́rí tẹ́bà ní òdì à lẹ́yìn mẹ́fẹ́ lókun dà kíra fún àmì ìka olùmọ̀kẹ́lẹ̀ sáà èjì gẹ́gẹ́ ní mẹ́kíyàn èyí rí nẹ́nẹ́ alẹ́ kí àẹ̀wò um, abu nasir muhammad ibn abdullahi imam tamamul minnati fi zikir kitabul fitna 37 to 78 وهو من أسباب الوقوع في كتاب الفتنة قبول التقرير بالجهاد وغيره من هنا لغا يعودون يوقفون الفتنة أنا رجع بهم هيا للجهاد الجهاد ديدا جهاد جيشي أن يأتي ظنيبيو نقا فتنة بيشيو نقا مصيبة دنو لا إله إلا الله قاتلوكم ومن رجع إيه؟ فيه الجهاد رجع فيه التاشي جاهي

domin su kuma zane shi shi ga gara na wada wuya wudi shi bai da tsara shi na a wuce ne to bane ga ya kai wai bane murta duna yau zai yi majiri da masifu ga ya wudi bai da tsara shi a gida wa rufi nan ya e bane a nufi sa sanar ga kiyo ya tuni na alal islami wa na alal ausan da ya gaji na fiye ya yaya ngo to ya jibe da nan gangari dajin zamani a nufin ga to munafiki ba musu ba a àrírí ayẹyẹ àgbè ní aláwẹ̀ tí ó dáyé lónìí káàkiri ṣùhánùmá wa aka ne ji alu alizani su zulu kuma shi mani kin ga iya gwa gwe bin zalunci ne gine la daga wato ji zalunta in yo su wajibo ba ke minu gwe waki ba ta wowo tẹ́lẹ̀wẹ̀ tẹ́lẹ̀wẹ̀ láàdẹ̀ṣẹ́ gbọ́kọ̀ tí ó rẹ̀ láàájú láyú wọ́n wá nípa tí àwọn òṣèrè àgbẹ̀ zanúwẹ̀tí zanúwẹ̀tí egun ló jí nípa ẹ̀rọ wọn ajú zanúwẹ̀tí mẹ́gùn ló mú nípa rẹ̀ náà wájú ẹ̀hùn gáwò ìpá tó àdédé dé gbẹ̀mí gan lákẹ́lẹ́ wọ́n láì tẹ̀lá ìjẹ́ àdíyà àdéjọ́ rẹ̀ kẹfẹ́kẹfẹ́kẹfẹ́ wani yanzu ga juna mai wa jino ga wani gareji na ci ba su jima ba wani wani yau gai yana gashi wa barin nan wace ebe da barin ebe fongongo wace ebe barin ebe dari wace na kuma yana shi amma barin ebe wace wubi yau je ko ba cike wace ta sha òtí okún yẹn náà òtí fẹ́ dùn ààrẹ ẹ̀tọ́ àní báàlù wújí ìrìnàjò fún àdàjọ́ náà báàlù wújí ìrìnàjò fún àdàjọ́ dẹ̀rí dẹ̀rí tàǹtàǹtì tàǹtàǹtì wújí náà 3000 máa ní báàlù 3000 tún kún náà ní àdàjì ìgbésí yọ̀zọ́ tí ò mẹ́tẹ́ṣẹ́ ya tuna zane da ba ni shiga ya jobi ba ni ya dauni nan is equivalent to direct donation office wuce dubu biyu e e e biyu ba ke daga ya da yau wọn náà mọ́ báwọn ẹ̀jẹ̀ wọn á jí èrò ìdàlẹ̀ ẹ̀jẹ̀ báwọn ẹ̀jẹ̀ ti ọgbọ́n àbúkú ti tẹ̀dàlẹ̀ jí ẹ́ báyẹ̀ bọ̀ tẹ́gbẹ̀dà fún bàbá àgbáàlè ní kẹrin wọn tó ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ fún tútù yìí agbẹ́tùbà símìntì wà á kàn bísmì ìjìfà ní alìbẹ́ìt ní ti mara yẹ jíjẹ wọ́n na sára alìbẹ́ìt wà á kàn ní ti mara bísmì ìlàfẹ́ islamiyya bí dáwọn ya mutuncewa a jẹ́ kamutun kí mọ̀kánú ṣẹ̀rẹ́ àmúṣúlùmí múdíà kí ìkọ́lì tí ó wá ní múdíà kí ìdí tí ó wò ní ìlànà náà ṣùgbọ́n múdíà kẹ́rì gómìnà pátá láàrá àjíríà mínísítà yá kó rídìgbò tí àwọn ìṣẹ́ àti káńsọ̀lá ní èdè àjẹ́ lóko yadda zanen qualify wajen ya ilimi ya administration wajen hold ya administrative activities local government ya kaji da abin nan yadda zanen qualify a shafi shi ke nan zanen wajen ilimi to ya ji ilimi ya ji gurgudun hali wajen aiki ne fiye alkalin jobe shari'ar musulunci ba ta haji na tsoye da lalata yake ba wajen jike wajen ji amma ta hayya da jihar inda ke fun wuce wani hannun masu ba da yana kibarin nan wuli ga rufo jibin gwajin wa da wajen layar wa ne wajen biya

مرجينا الله وزاد وذا جوز كان كان من الأعمال قد تفهم ما نبي فهمت وان هو هناك بعض الناس على الدال على جال الدوات كذا زي جي إذا يتابعوا في دون دوت جاي بيوت بيروت وينا وجر عظم على التلبيس على الناس على مجلس وعلى سميت ابن سمير عن إبراهيم بن حسين قال وأتانا في ابن الأزرق وأصابوا فقالوا هلكت يا عمران ناتي ابن الأزرق من أزاريقا جو من فرقة يا خوارج جو ونرو بايل أتقال ياو ياو إمران لتا قال وما علمت من جهنتا با قال أقال بلا قال لما الذي أهلك يجوا لك قال قال الله تعالى قاتلوهم حتى لا تكون فتنة ويقول الدين لله يوقوا إيه، يبو دار فتنة ما يبقى عزيز وجه قال إمران قال kari katon nahu hatta na fainahu yi guma har yi ana kiyamu faka da dinu kudu lana jini fata ya so yake mushirki bi kafin shi yi wawa hasan nazar wawa hasan hadisin hasan ne wani yin maja zaka ne 3930 ko yannan mm. mamadi mamudu biyana ga unzur kaifa da'awu ila qitalil muslimin shi na kyan na ina ga da da ku musulmi shi bi ayatin min kitabi la bi aya daga littafin sai to ne wai Allah ta du illa ila kitabi kufari aya nafa al alima ku ka fi wa ga wuce ha ku musulmi ja amma ibn musulmi da ka da mu da jihar da bago so tu da ya hankali yoyin wa an ayyubu qala qala mutarif لأن آخذ بثقة في القعود أحب إليها من أن ألتبس ألتبس aw qala atubu fi da jari tadrif min lawan sun gaskiya mi cin shishi un ba un un do lugun ko wuce yi ne a wuce a ga wai da jihadi a kare da ibn sari fi tabaqati bul musam page 142 da 143 ibn sari bi volume 7 page 143 ibn asakir volume 58 page 315 kemna muhammad imam al-lubi tamam limitati fi kitab al ugan ata mutarraf ibn abdullahi zamani ibn ash'a sun yi zamani ibn ash'a su idan ide bu na sun yi ku da wuri zaki dan laje idan ide ga idan ide bu an jaju fala ma aktaru alayhi ka kuna a ce sa ga ga ni kuna ga da bu an jaju su kalan ga ara aitu yayi ne ya hal da hadha alladhi tad'uni ilayhi ne ne ga ben da ne hal yazidu ala an takuna jihadan fi sabilillah yanna ugo jihadi ga قال لا هو جاد قال لي جاد قال قال وفيني لا أقاتل بين حلقة أقو فيها وبين فضل أصيب يا شيشي يا دنجل أبو من دعا قام معلقة بفلان يا جنيه gara ne mai dajin halaka ma a shi wani fadar lanar gara mai shi shi ne gajin halaka ma da kuma jin na tsari ne a ne ba a dajin da ne a ne ba a dajin jikin kana humai ibn ilali gan a ta mutarraf ibn abdullahi alharuriya alharuriya shi zai bayan mutarraf ibn abdullahi kawara ji dono ne ya duna wu ilara ya gudu la mutura ya kala ga fa kala fa kala ga ya wala ya yi dashi inna law kanat li nafsani mi ga rai guba ta ba to ko ya di hida kuma mi ga di tre da rai ni wa amsar kilogram ga wasu ni fa in ka alladhi taqulu la huda ita ba to abin ukraine ya ga daga ba guda yi ga jan da ba wuce shi ba ba wuce nan ga rai da ke da su da wala mutu wani kanar dalala a mai ne ya yi rayu na su in ba ta yi bi ni gaji a nika zuwa ne wuje nike wabar ta fi na su da rayu nike da gaji rayuwa bina walakin na hannun su wani da ma rayu ne ya wuje wani wa da kirau anu gari na biya ma a yi nunga rayu wuje lada shi na wada wula ga gure na wuje hankali a wugan waye ji jihadi ha da musulun su kawai biyo ga fali biya ni na. Ibn Abi Sheba Galu Yoruba 8 page 245 which is now تحريج ليه كده وكان عقبة بن إسحاق وكان موصول بالمؤتمر يختلف إذا دليلي فذكر عنها على البيت يقتلون يريده على الخروج مع زيد بن علي فقال زبيد وما أنا بخالد إلا ما أنا بي وما أنا بوالدي أي زعيد بعين زبيد أتجي لكم نوار البيت جنايا لكم نوار البيت جنايا بدأ لا àgọ́ òfin ní a olóòlù jíjẹ́ àdàbùkú aládàtúndé zai náà yìí ga ma da khariji ya kiya da gudan gulba illa ma da din da wala wani ga ya nabiya wa ma bi wajibi mali a nabiya ya da suna al-ajuri ulul su su'ala su ya buru rakami 448 al al-ma'rifat wa tarikh 3 page 109 abu ma'ani al-yato volume 5 page 30 وعن الأعلى في ابن قيس قال خرجت وأنا أريد هذا الرجل فلقيني أبو بكر فقال نقول أنا يقول أبو بكر عليه بالشنة أبو بكر لا تقول أين تريد وباول له يا أهل قال وكنت أريد نصرة ابن عمي رسول الله صلى الله عليه وسلم ولا صفوت يجنين دجني عن صلى الله عليه وسلم يعني عليا قال فقال لي أو يا أهل ارجع عجبا فإني سمعت الرسول صلى الله عليه وسلم يقول بيقول عليه الصلاة والسلام إذا تواجع المسلمان لسيفيهما مسلمين يقول لا هو يقول بينك شاء هو شيء فالقاتل والمقتول في النار بذا لو لا تقول أنا ولا أنا عروري أخذه البخاري قال الإمام مسلم فلا يغرنك أن فلانا الوالد في الفتنة معروف بالصلاة a zuwa zurin ga ji da ba ga san da ne da gabun fitin nan no ce gu musulmi shi ko ce zu musulmi shi ko ce so ba zuba wuta shi musulmi ko da ne ji ilimi ko da kirki ko waje ibada mare fa kar ya kunu hada walakin la tatasira inda fitan ɗaya eh, yi ne a mana ba ta ma fitin ya zo da shi ɗaya ne bai je ba fitin ga sa minan wa ya sul bai na shi ya tuwa zuwa fa ibra بموافقة الحق إلى الفتن إلى إذا لم تنزل جديد بجرسية زامن يفتنه فلو كان المخالف من شيء قال هذا مش عالي وبانا إذا يوصل تقاتنا وأرباب الحق وكان غيرته الفتنة فتنة عنه وهذا عن لأنه تعقد يقصي عنه وجانب الصواب وتعقب يقصي فلا أبرر له بما له من صادقة خير إلا بقدر ما يخرج به ظلم من قبل جائب الخفاء الحقائق inda ko daga ja ido shi na cikin mai za su da bai na yana ilé da yìí jẹ́lẹ̀ láwọn sójà pátá pòlíìsì pátá síwìlì fẹ́sì pátá ìlúgbẹ̀ẹ́ṣẹ́ pátá káàkiri àwọn onímẹ́tẹ̀ yìí aṣọ àníbìsọ́ àtúnlẹ̀ gáàrí kí á rí géègì pòlíìsì ṣàjá tó kú tọ́

wa kasratu shurab pẹ̀lú ìfìbàdá adájíjò alálòkò tí wẹ́rẹ́ ikẹ́ nù alìmọ̀mù tọ́bọ̀rọ̀ alẹ́ àríkìyàn agbésù gbèsàrí tẹ̀lẹ̀dàgbé sọ̀gẹ́ vol 1 page 543 rẹ̀kàn ní àgbésù 2812 alìmọ̀sá àtúnlẹ̀ mẹ́sẹ̀ ẹ̀kú ìjẹ́ akíni zamani ṣúrùtọ̀ àdẹ́dẹ́ sọ́jà àdẹ́dẹ́ pọ̀lífẹ̀ ìfọ́n karshe zamani ya gudu na fi ga zobi layi wẹ́rù na fi sakasa yi a fẹ́ ti ya ga fushi da kwai a bai wuce su kai alimamu tabarani gano da daga hadisi ya biyu ba babban sai jami'u samir volume 684 raka da hadisi 3666 al'albani na sayi ne wọ́n rẹ̀ ń jẹ pátá náà fi ẹ̀ṣìn wúyà aláàmáàlì tí a gẹ̀rẹ̀ láyé lè yá mọ́ jẹ pátá lè kí ẹ̀yẹ dèdè ní aláàmáàlì tí a nọ náà láìká àfíríṣà bani a rikin sa'a sanar rabu istuwa da wasu aka karata ne a tu ne da alikiya ne da jani o wacce malawa mai tutu ya alibi da ya alama a jiya ba dana wani da ya turani ba muhammad da al-bukhari muslim ta tirmidhi da hadisi a gasu maliki sai jami musagir vol one page 545 raka mai hadisi 2-29 alibi sa'a sallar ku ga ينزل عيسى بن مريم عند عند المنارة البيضاء شرقي دمشق قال لي عيسى يا تجي المنارة البيضاء شرقي دمشق تجي يا نبي عيسى موجي لي يا عليه صلى الله عليه لا تقوم الساعة أجعل كياناري حتى يقاتل المسلمون اليهود المسلمين في بدأ يهودي فيقتلهم المسلمون مسلمين ما ملعبهم يهودي حتى يستجع اليهودي دي وراء الحجر والشجر فيقول الحجر والشجر هل تباب اليهودي عداصة باب زميتي مغلب زميتي تقول تقول بيتي مجاتي يا مسلم يا مسلمي يا عبد الله يا وجهتي هذا يوجد خلفي ما بيود وانت سمومو فتعال فقتل بيو إلا الغرق البمج ما غرق لي نوري مسلمي قال لنا ترى يكون أنا أمين على مالك يا قوم ودون نملا مالك وعجي لي سو قال البوليس يا جادوك زمو يجي قولا لا بكيو لا لتبتر وين هذا كافر يعني وما تبعتين يجي جنان yufuwar yuci da mini alama alkiya mai ga iya ga yi kafirica ibi na alibi sallallahu alaihi wasallam ga la ta sa'a a jin alkiyamiya wa in ma kara ko mu ga min ashirati ta mini alama alkiyamiya an turfa a yi wa alayi gana wani zuwa jihar jaji gashe ba وتشرب الخمر وعبيب الفجة بكم ويظهر الزنا يتدقى عقا شبا ويقل رجال بأجاب بكم ويكفر النساء إذا بمقابكم حتى يكون للخمسين امرأة قيم الواحد أكبر من عبد إذا جاء مساعد من الجيون أبيو كونتيك يكيو باجنيون عديث نوتي وتي يتي واجه هو بني جوال نسول فاني كما تقول كذب يسول فاني جن نو لين بجتي بيني بيني ولين نباتك نعلامات يبقى ما نلالا وكم وانا annabi sa sallam ga lata ko musa hatta yadda ba nasu fil masajidi a jali kiya ga re da kin ji fa da masallaci wuce ko ko ji wuce mana go ga masallaci tu wuce haje wuce ko ko ju ga sawa da kiyo wa wa ne kafir ta ne amma to su musu aiwa wa ne ga da zaji kiya da zaji hujja ne am masalai guru ṣùgbọ́n yẹgbẹ̀ òṣìṣí ní ṣe ya ọmọ pátá mọ́ káàkiri ayọ́ ẹgbọ́ na annabi za a sallar mu ga al'ambiya hukulun yadda kudu da jannata kabla suleimanu ga arba'in na hama annabi shiga ruwa a jannata kami annabi suleimanu nan bai ya 40 shi ba mu bai ya shi ba ta ba ni àdíkù ní jẹ́wà náà láàrídẹ̀ tí é kíbò ètù pátá káàkiri àrò nìní báyìí tí náà jẹ́ àdíkù ní wọ́n tàbí kàjú tàbí nọmbà 2 yes ilé lọ́tọ́lọ́ wọ́n tàbí tú na láàláwẹ̀ tí é kíbò tàfíìrì náà kò ká mọ̀ ìbẹ̀ níwọ̀ náà yẹ́ tàbí ezu shi dobe títà tí ó ju àìbò àlùzọ́lù tí ó jìdẹ̀ ìgbèṣọ́ gáyà àìbò amma gala na shi zazu duke da aljanna wuce lagun suna duka da zuma gwena wa ruwa aljanna ya wuce make lagun suna duka da zuma gwena wai kafiriya bayan annabi sallallahu alaihi wasallam yau da kullu fuqara wal muslimin aljannata qabla agniya min yawmin talaka muslimi ji ada aljanna kaniya waje ci jalona da gafiye ku wa kunsuliya ta mu ya 500 ya shi ya shi sai da musu no ne ba da rashin hadis mai da limamu ahmad da limamu tirmidhi to ibn majah ya ubi daga hadis ne a jure rabu sai jami'u sagir volume 2 page 1342 rakan na hadis 8076 amma nan ne talaka da da ke wuce ci àmọ́ ìlàógẹ̀ ó lè kínà tó gálò tó gúrú jẹ wúyí wọ́n àlọ́ ayá yóò yẹ sínú ìsinmi lábẹ́lọ́ àdínà dárájọ àdínkọ́ dárájẹ́ ó lè sínú ìsàdínkọ́ bí tàdàkà ẹgbẹ́ lóògbé fi kíríkì bí dúdú ní tàdàkà lẹ́jẹ̀ lọ́wọ́ méjèèjì ìbádà annabi sa sallan wake ga waya da kudu fukara al-muhajir ga fukara al-muhajiri ne ya dukuri na jannata qabla biyahin bi 500 tana kai muhajiri ne ga ga da janna ke dukiya da ta shige ya 500 eh, ne wa ga ga hadis juja ga ani Sulaiman ga ga hadis ne ne ga ga hadis ne bi fa ani Sulaiman by 400 by e ya shi ba nan wuce wa rana lajin gaji wuja gan daga titu sokoto har ga titu sa shi ka kiro na iya yake ne wato da ji alibi da wani shi mulki shi shafe ya ci a tsona a mai suna wuce lawa ga alibi kiyayen alibi girki alibi girki na ti yi fi girki wata wuye tuya alibi ya ce ya fara ya ce shi nona alibi sa san ga alkarimi ibn karimi ibn karimi ga yusuf ibn yaqub Ibi ishaq Ibi ibrahim zawon ciko meji zawon ciko meji zawon ciko jiji zawon ciko da ngai biyo anabi yusufu meji anabi yaqubu meji anabi saka meji anabi ibrahim nan Nabi sallallahu alaihi wa sallam ga wurtiya Yusuf shatran shatran Hasan gafiyeta ce ci wala ya Nabi Yusuf wala ya Nabi Yusuf alaihi salam madan su make ya Nabi ibn abishe ba galubi galubi wato alimamu ahmad to abuya alamar sunan ba alhakim kuma mutar da kwada hadisun ya nasu bin malikin sai jami'in sabir voluman page 241 rakan na hadisun 106 alim za a sanar ga warki ya yusuf wa umar shatar alhassan alif yusuf da nuni a gasiye salayi rawawar hakim fil mutadrak daga hadisun ya nasu sai jami'in sabir voluman page 241 rakan da hadisi wanda ya duk tare alibi sa a sanar da abu siyami yi lallai siyami dawu an su zafa sai daga nan ya zuya a nufi dawu da kane su mu yawman wa yuftur yawma wa fi ya zu fureni wa mai fa fureni wa ya lallai salati dawu ya sallan da fasai daga nan ya sallan ya nufi dawu da ko da karshe ya hadisi wuce wadacin da ya ba ta ne bayan kyau harin a nufi yusufu to a rabi dawuda ya su shiga a so ya mace ya da ya so ci a mayar suna ke yi gan gandan kuji kaki wuci ka gaje falala ya wuci ya su ko wuci ma layi ruwa a rabi sa a sanar ka da dawuda a bazil bashar a rabi dawuda ngai da ne ji ba da gami ne mini yana hajji yon mai su rawa ne tirmidhi wal hakim daga hadisi na ji dardayo gara su ya jami'u sabir 42 page 8 to 21 lọ́kàn ní àdísì 4453 alàgbàní gá àdísì na hassan ni a gaza na shi zanen da ajiyen nan ko? wọ́n ti láwọ́ gan lọ tó náà àdẹ́gbẹ̀dẹ́ òsùmọ̀gbọ̀ ẹni wọ́n á ní kí wọ́n àlọ́ àrìjẹ́ náà wọ́n ti mọ̀ kí ẹ̀ láwọ́ gan wọ́n tó náà àdẹ́gbẹ̀dẹ́ òsùmọ̀gbọ̀ ko zamet na bai gada ajin da su magwai nan mu bai gada kiwo mu bai gada o ga zamet na shi lo shi zo nan sai wanda wuce wuki da mu je ji sa je dukiya nan je nan a je ji sa za to da dukiyun ne wutu masalaci wutu makanta wuce kula da yadda ba wula ne mu za shi wuce kaza wuce kaza wuce wuce kwa kan jara wuce lo kirki da dukiyoyi wuce da ne fata ga ajin da da wuce da ajin wa sai go tala kan wuce ebogo a ga hadisi na nan ga ga hadisi na daga titu sokoto har da titu saci a ya kafiro na sai gama na ko yi ran na sai kuskure zane ga yi su ko gofina ko kansala wuce ji adalci na wajen falalari annabi sa a sanar gasa ba tun yuzilluhum Allah yawmal qiyamah yuzilluhum Allah fi zillihi yawma la zilla illa zillu da mutu ba da bolo ce sa mutu ba da ce jigara da tu ya la da na da ba tu ya da ce ce cinan ya za fari imamul adil da ne shine je adalci nan ya ga ya ga mama ji ga ya ga ci ya je ko ya su kawai ya ga governor the president hm akimi gáwọn tó ìmọ́ ni tààtí ní títí òyìnbó ni títí ọ̀tọ́ mọ́ akimi mẹ́sí àti mẹ́sí gáwọn tó ìmọ́ tààtí ní mẹ́ka tó òyìnbó ni bàbá dẹ́mẹ́jẹ́ ìmì gẹ̀ẹ́ nínú akimi mẹ́sí gáwọn tó ìmọ́ tààtí ní òyìnbó ni yàyà àwọn tó ní alámàtàgà gẹ́ àwọn azùmọ́ ìjà lóti ìlú ọjà lóti òkú fírí fọ́nà hákì ní ọjọ́ ọ̀tọ́ ìkúta tí ó wọ́n azùmọ́ òyìnbó ní ilá rẹ̀ gẹ̀gẹ̀ okùn tí é ìlànà ìtúgẹ̀ sí ya ìyá àdìfẹ́dà tí wọ́n mẹ́tì tí é tàbí ní ìbátan قالوا الإمام مالك اللوبي قال الإمام مسلم الترمذي حديث يا دوران بحديث سيد الخدري الإمام محمد قال الإمام البخاري ومسلم انت الإمام النسائي حديث يا سبات يذلهم الله ونبي من جنا قالوا لي ده حديث يا دوران قالوا سيد في الصغير فولمان 674 رقم يا حديث 3603 النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يرد الله دعاءه zabuta dango ce ya ije ta du'a azakirullah kathira zane su ce ce sarawi nan wal mazlumu bai da na ji zalunci ne wal imamul muktir gan bai shi ne ji adalci ne al-imamul bai a cikin gano bai shawabul imani daga hadisi ya abi rairo sai jami'u sagir volume 1 page 587 rakami hadisi 3063 ɗaya aje wali da tafe su yiwu ẹgbọ́n ne ne kwalifikashin wali na Allah inna auliya Allahi la khawfun alaihim wa lahum yahzanun ya daga wali ya tsaye ci daga ize shi wali ya ci a aje da suna amma a jira suna bijayo allazina amanu wa kanu yattaqun da ja imani ji a da su ya tsaye ci so kawo gaji tuwa ci imani mu da su ya ci gaje wali mutum qualification yau ga hmm. wata yau wata ba gagawa ne waliya nan ade wali wata fi ma jijo ade fi ta jin zai jo ade fi ta ci jijo ade fi ta jin zai jito hannu ade fi ta jin jiba kanta jo ade fi ta ce man jo ade fi ta ji ba rufu jo ade fi ta ce yau jijo ba ta ade wali fi ta ci na yau egogo yanzu bi kefu annabi sallallahu alaihi wasallam ga malin amirin ashara a ade da shi na sai shi zai zo shiga muna gona illa huwa yuta bi yawmal qiyamati aga da shi na ya fara kiyami magululan abu fizari hatta yafuku al'adl aw yubiqu ajuru ina wa duwa ne anu ga ji adalci na waji no ko ma ji adalci azu ku zari na gudi da ashe wa le ga uzuri adalci ji dukiya ne ya jama'i a gaya mm. ya ji makadar ya wakola shi funan aya laya tẹ́túlọ́ tí ní ṣe àlàájẹ́ ọ̀nà tó àlàsálàrí àjì àná asálàrí àjì láyà kó pàdéjà àwọn aláwàntánà ayá láyà lèdí prínsì náà gómìnàtì ṣàyẹ ẹni ti jiná súnmú ẹni ti àkúya wòtó prínsìpà ẹjí mọ́kàtà náà ti kẹ̀kẹ́ṣọ́ ọgbọ̀n tí yẹ bó jiná ẹni ti ara kù bẹ̀rẹ̀ ẹni ti wà ní jìyà jẹ́ náà jìyà jẹ́ máa ti wadu boya fa wadu na ne dana ko sai ji mamala kirki jari sai ji adalci tashamu ga je ni gani ta gina yoga jena yan giki na gina yan yana fina tufuwa na fana tarbiya ilimi alqur'ani akida wani ilimi sunna ko beto ka tun ya ku ne bane yaji ya ga yawa boko ya maza ji bo aji boko amma masu aji wọ́n lọ́la méjì ó bá mi dáadé òsì gan-an wọ́n ìdàgbà lóòkáàkiri ṣùgbà láàájì lọ́ta lẹ́gbẹ̀rẹ́ mi láàájì tọ̀pá rẹ̀ mọ́ mi láàájì tọ̀pá láàájá ń tó kú fún lóye lọ́sọ̀ lóṣẹ́ pa mi ṣe mọ̀ ní mọ̀ ní ọgbà láàájá ni làwọn ti bẹ́ẹ̀ di mireti dalili ogowe ne ile gan ni gato ngana na fati bala da makanta yei mo wele gan ni gato ngana na fati bala da ko bi da abu ngi na ko te tika kesu la la de banu na banu wuti mu na zoro kwara ka fi o dige jiri a daga go insha Allah e gogo ade cewa go wojo ko ga ilu shino annabi sallallahu alaihi wasallam ya innal muftitina inda Allah yawm al-qiyamati ala manabir min nurin ebishiciji na shiga yaji adalci nan a tashiyar min bero da gasu ya koya alkiya ne ya yi da raman da gwaro ya ce ce wakil ta ya dai rabbi ya wakil ta ya dai ya min wa kuma abin ya dilu da fiye hukumin da ya adị ta a yau nan wa a ya yi wa ma'ulu bai na gashi bayanai nan al'imamu ahmad ga al'imamu musulmi ga al'imamu da ya sai jami'u sogir vol 1 page 394 raka ne hadisi 1953 al'imamu al'albani maga hadisi na soyi wuro bayani waga cikin gane da ne wane ga adalci ne waga da cuji kiyo da cuji cujo ne waga da cuji adalci so mai da adalci so ku ba yi ba yi yi shawara wa yi ya kaji yi soke ya ji gaji su soke yi bi na kutiji wèrè yìí títí àtẹ́dàwó kàfí bíráìmù lè gbé yíya pé kàfí wọ́n olómìkàtà àwọn ọmọ àti wípé òde nílé òun alẹ́ ẹ̀ gọ́vọ̀nà lálùwẹ̀tí wọ́n ṣíṣe wọ́n egbò stéètì yìí wọ́n ló tún lálùwẹ̀tí zùgbà máa pẹ̀ ní gọ́vọ̀nà mẹ́rin zùgbà wọn àlọ́ sí ìzọ máa pẹ̀ ní kíàjọ kíàjì fàró wọ́n lé àdáfàt mítìlì yá àbújọ fáìlì ọ̀tún ẹ̀dùkì a e e sẹ́rẹ́ umetumba umetumba lẹ́nu lọ́gbọ́n wọlé àpá àti ẹ̀ṣẹ̀gbọ́n àlọ́ báńkì àjádàdé tùrùkù tí ó pàfàn tẹ́lẹ̀twìk uliedogwa goje àjọ tún jà ń tẹ̀lé àsádàrí èdè máa jẹ ẹgbẹ́ òfò ẹni kò fún gbàlẹ́ gbogbo bí ó fi ìsàdá àná sún wọ́n á jì ilé máa kòkó kòkó máa wúta ológo fi ìsẹ̀bí ìlà yìí ìtújú adé ti ìdáwó ìsìlẹ̀ síra. àmì òtì gan-an kaga wasu hajjar da ya ji hawari ya ce ya ce da goyi mushkin na jina ya da mujahidu na sha ima da mujahidu na sha ma ke yi shi a dawu sha kya a shi a dawu ya ma da zai je hujina na kya a mujahidu ne ya ma da zai je hujji na a shi a kya a da zai je wajen shi a dawu ya ma da zai je hujji ya eh, gogo kuru a kida ya rusu na shi hujji na magana gujin hancin hannun da wani da a kida ya na sai kuskure bai shigo ya kungo yi ne rikili da tsakani ke jado ke fitina ah. ke jado ke hamasa wo ji kafin mini jihadi budon wo lókí mẹ kafin mini jihadi budon wo ìlàjò ní àjíyàn ní ẹmú sí jihadi budon wo láàkúrò ojú mini jihadi budon káyì ìwòrán tí mọ́ jihadi ike ìlúkẹ́ ìmìtì lọ sí láàbìn máa lónà jihadi ẹni jihadi yẹn kú wẹ̀lẹ́sàká ní mùsùlùmí ọdẹ káàkiri ko har da musulmi ya ke gefe yin ko ne a can kilo musulmi musulunci ne amma ke tina wani sace zai yi musulmi ya musulmi jo zai gayu ga jihar nauyi yi ya da da gbogbo bulata biyu guda ci ko ba su jo complex no ana kiyaye mu ko masalaci wala ta kula su kuma la ka libu mu rayman na tijariya ina shishi mota ce da waka kini min no yace ka ga inoni za za za ta ga ta huto na sai muwa eh yin to ne jihadiya ne ina ga yi na koyu na tijariya shuwa da wuce fina umatu kunu jajan àmẹ́jù kùrújù mo jẹ́ ìjú lè jọ tó ti jíjú kùrújù à lẹ́ẹ̀dí ẹjú kùrújù pátá ní láàká ń jẹ́ àdí ní ajá àǹfàní àwọn méjì ajá àǹfàní àtàbà lọ tẹ́ láti pẹ̀jù dídíà jẹ́ àdí ẹjọ́ tàká ní mùsùlùmí lóbi káàkiri yìí àmá fìtí náà ń jẹ́ tàká ní kí lẹ́ẹ̀dí mùsùlùmí náà وقال البدر ويقف في جنايتين قال لما وقعت الفتنة في زمن التابعين قال الحسن البصري رحمه الله وهو ممن اعتزل الفتن تقول إذا إيه إنكي كفن الفتنة صمزاء من تاجون جاجقاء بيوسفنا على هذا البطل قال يا أيها الناس يا زعمجي إنه والله ما صلت الله الحجاج عليكم إلا عقوبة تسلوا حجاج بيجي يمشي يا سيبوا مش فنيش مش يبدو يسير زاني بيجي يسير زاني بيجي يسير fala to a ibu hukumata labi tẹ́lẹ̀ mẹ́fẹ́ hukumar tó jẹ́ múlá kí a bèbí gbé mọ́ wọ́la tí na lẹ́kùn bí sọ́jí na ci wata zọ́rọ̀ ya fata bí ẹzọ ya ci tẹ́fẹ́ da wata mẹ́tọ́ẹ̀sì tí ó e yẹn lẹ́kùn tó jẹ́ gan wọ́n kada a kan na kun e bil azabi fa 23 لما كأنه لما كانت فتنة عبد الرحمن بن الأشعث قبل ناجي فتنة عبد الرحمن بن الأشعث وقد دخل في هذه الفتنة عدد من القراء فتنة ناجي وتنقل من ذي بكاتنا وكثير من الناس بيضاش تنقل إيه؟ لما كان هذه الفتنة انطلق نفر من الناس قالوا هذا فدخلوا على الحسن البصري فين الحسن البصري وهو إمام من أدلة على العلم عدد بطمع إمام وتقوى من يمون ويبونا فقيه من كبار فقهاء الإسلام ما وتقوى فيك ويبونا من فقهاء ومسلم تيبو داخل على العصر البصري ذلك يعقد العصر البصري عقام فقالوا هذا ما تقول فيها هذه الطاغية كيف أبيتها الطاغية النمو على الحجاج الذي سبق دم الحرام حجاج نجي جاء رامش شيء عجل شيء وأخذ المال الحرام ورجع حرام نكو وترك الصلاة ومجي أصلى اللغة وفعل فعل وتجي كذا وتجي كذا وذكروا له من ذي الحجاج الحجاج فقال لا المسلمين أرى أن لا تقاتل إلا هو فإنها إن تكن عقوبة من الله ai tafsirul hajjaj to ma anti bi biradi ku lai lai dia dia tuku ne ga punishment ke so ko ya la punishment ke so ko ti abu ga ne me be bi ko ya ke ba duwa wa yakum bala ne ma maga ce bala'i fasbiru ya kulji hatta yakum Allah har da tsaku da tsaji ga kunji bane wa wa khairul hakimin fa kharaju min dia ke ke ba jajo ko mu yakuna jiman da tuya da ila ga tuwa wani mace àtẹ́ẹ̀kẹ̀ tí àrábí tó ásìlì ìgbẹ̀sìrí wọ́n wá náà náà yẹ́ nẹ́fà àtọ́lájì yẹ́ mọ́n bí ó náà àti àkíkẹ̀ bí yóò rẹ̀ búrú tó àzùmọ̀ ayẹ́gẹ́ kìtì náà ẹ̀wà àti náà mọ́n tó àzùmọ̀ náà mọ́n ráyẹ wọ́wá wọ́n yẹ́ nẹ́fà kẹfẹ́ jí náà wúyà sálàrẹ̀ wúyà pẹ́ṣẹ̀ yá wúyà kẹzà wúyà kẹzà wúyà kẹzà wúyà kẹzà kí ó ti lọ́wọ́ alábọ́dà ẹ̀kú ti yá yàjẹ́ àlẹ́kájí alábọ̀lì ti ẹ̀kú ti yá yàjẹ́ àlẹ́kájí ń gá àmọ́ fìtínà jẹ̀mọ́ àkàmù yàtú dúkìá sí lálàájú mun ji wasu wajiya mun ji sallah so waje jiya mun ji azun so waje jiya mun ji itikafu so waje jiya mun ji ari so waje jeluwa musulma za su ni a jeka ya fita na bayan na zuwa idan ajiyar na biyu وتقول ثم إن هؤلاء النفر الذين قالوا للحسن هذه المقالة ولم يستجيبوا لنصر زي كده الناس دي عطل البصراء شوفوا النسيعة معنا خرجوا مع ابن العشق آسيا يعني بابن العشق فقتلوا جميعا بعد عشعوا فلم يأخذوا خيرا amma dai alkhairi ya sili min hala bina wannan ne ta kidu aidan min nasiya da ilmi nasiya na mashi mai jani ake gwa huja amfani ya na ala ilma ba lai ta lahu maqamun indahum ya ba da mai jani amfani do ba ba ne sai kalani ha ya ci bari wa ya shani eh yi na dare ni masiba ni wa mana wa galo asawul fitan page 28 to 29 wala ga daga siyar ya al-imam zabi volume 8 page 253 3 pẹ̀lú 253 lo 260 ìlàkìsọ̀ kó ọ̀rọ̀ ló ṣìbì kí sọ́yán alhakamu bin sami dáfil al'umawi ya andalus alimamu za su kí sọ kó ọ̀rọ̀ ẹ̀ ga zamani fa kasuratil ulama bil andalus ma ya ga kuma andalus fi daulatihi أيضا دولة حكم حتى قل أتباع ناقل إنه كان يكرتب أربعة آلاف متقلب متزيين بزي العلماء أدي منجي 4000 أدي غالي 4000 في فوق ويبي نمجي فن عجم موش كوش ولي تويا ديسي تويا سيكيو تويا وصورو تويا لغا تويا ناو تويا تفيري يعني كفر عالم علم وطلبات الإجراءات متزينة بزي عالم علم قال فلما أراد الله فلا كفر لسقوق مجموعة جزء لباتا لكانت arza alai min takal hakan bil hurumati aga da a takir diga guwa ya yi shi tino thumma jayya shuli qitalihi a ta a ta da training ga ragu wajarat fitna náà tí ó bá ń lèrò tó àbí ìmá lè islam wá àríyá musulmi fàlá àmúlò náà kóta ilá bílá tó ma sára da kìsà cikin kìsà har da karshe alimamu za a bi cikin karshe kìsà wacce gan ga mina haula ya kutilu an na kafira mina haula ya kutilu don kuru na wuce دون أن يقيموا دينا مثل هذه الفتن أما لا أنفعني يصير تدير فتنة النفع التي تشتغل وتؤجج واستعين كما يقال من استعز لغيره يعني قال إذا إذا إذا يزيد بونو قال إذا نمت لا تلتني يونو دامي نقول باني وعلي عني تياري وعفيت دازن كان وعلي نقل kawai tó bí jíga bí ní ẹwà ìjínlẹ̀gbẹ̀ lásán kọ́wàá tó yìí gẹ́ọ́ tó ti di fún ìbá ìgbẹ̀ tó rán òdí àbẹ́lẹ̀ wá ní tí wá ṣe tó mọ̀ sí ìbá iná rẹ̀ tó já ìjì láfíà lẹ́yìn ẹgbẹ́gbẹ́ yìí nínú àti gan àdẹ́jẹ́ mú já ìlú èrè orí òyìn yán fìtínagá sọ ní àtàrí fìtẹ̀ يا عبد ويقف في التاتي التاتي تو جوه من الأخبار المفيدة واللطيفة في هذا الباب من الأخبار وعندنا جان فريد النونة قصة زبيد بن الحارث الياني قصة زبيد بن الحارث الياني هو من رجال الكتب الستة من رجال الكتب الستة البخاري المسلم وابي عبد الله أربعة من علماء الإسلام هو ممن دخل في بيت فتنة الأشهر undamni zai gada fi sai na shafa nan walakin na sani mai da kitla ma su kuga wawo ajiwa undamni zai gada da hukunci wana ko قال محمد بن صلحة محمد بن صلحة رآني زبيد مال على ابن عبد الكريم ولا نضحك زبيد ابن عبد الزبيد واللي يفهم ماذا نبي على ابن عبد الكريم أما فيه مثلا فقال وشي غغان زيد بن الحارث اليامي شي غغان لو شاهدت الجماعه ما ذلكتا وقال لي وقال لي ان اتيك ما تي زانجي يجي زانجي تي في يا جي تيمبو نكا كنا بيتنا وجينا جينا وا مسا إما أنا قام يتنقى جاولا لفتنا ليا هو الجماعة ما التي يشير إليها مجادية كيف وزن جوتوها وزن شارع العرفة جماعة المسلمين go eti gwaje musulmi ge ya shi ge ya shi da nore wal muslim da tasaqad bi ayyi muslimin an qati muslimi ya muslimi ji thumma qala zabilu law wajidtu anna yadi aw yamini qati'at min al-'adli wa fi qada da go so awun go ko mu je gwa wala ma kun shi yadda zalika wa mudda ku ci gwa ko ga tarihi ibn da khalifa da 76 da bugo zamu ne ba fitina fitina jare a ne da ba fitina ga mota mota kawai yana ji fashi wuci ji wuci ti gunyo lando ga shi go fitina ga fami na te ki ji ga shi kunjire imi ja te be ji pore emi ga ga re wa ja te be do sallama re masallaci ya da yelwa re itikafu ja da jare sun ba ja fitnatin ba da zalika zama wuce wa mai zuku fitnan da cikin sani wanda iya yin musharaka da fiya a cikin izabili wuri da fitina wuce ga a ga a ga da wuri da lakin nahu ra'al athar wal awaqib wanda ba mun ne da jawjo ja ka son fiyu fata'ammal jawabu tarif latif alladhi huwa jawabu mujarrab wa tabba yadda nan yana yanda ya fira so ne ga wuce yayin nan ja ti ba da ruwa da Allah أن منظور من المؤتمر كان يأتي في هذا الفيديو منظور من المؤتمر في هذا الفيديو كيف يقول كيف سووا سوالو ويقولوا لي كيف أداد هذه كذا أداد هذه جهادي لا إله إلا الله كلمة الله العليا سبحان الله هيا على الجهاد هيا على الإسلام الدولة الإسلامية وهذه كيف أقول بلا منطوع وكله فذكر أن إيه على البيت يقتلوا غير البيت ويريد من البداية يخرج مع زيد بن علي وجودا mbazi tuze digna alim zuciya fitine ya koro fitar da ukra to kada zabiru ga ma'ana bi kharimi illa ma'ana li wa ma'ana li wajibi mu ya ci ya da zando da ku ko zalura sai be ne sai bi alabi umari alabi ya amma ko wala su bi qatilin rajulan yusalli mu ya alaki mu ya zawo zawo ji mai zalla ala sultani akhadi min quraishi lahu sultanu wa tajituru wa alayya ismi lafiya lanan wani ma ta tungo a sheik abdulmusin alabad wegar abdulrazak na abdulmusin labari ko asarar fitano vegetaci eto ugasar albasiri wegar ugasar tsari ibn abiwakar a ga alatu katil wa fi da wajen قاموا في كيف جنا نجي فاروانو وهو القتال الذي كان بين معاوية وبين علي بن أبي طالب لا يقول هذا كان يوم معاوية علي بن أبي طالب هنا وكان سعد ممن ينتظر ذلك وابتعد عنه سعد وهو قال له كوش فقال له عتيبة ألا تقاتل واحد أو دو فإنك من أهل الشورى وده من أهل الشورى الخير قال له تيم يا لو صار هذا بو وأنت حق بهذا الأمر من ذلك هو مقوق ويا جت وقوق ويا جتو فقال سعد láàrùn kátìlá tààtù ìgbésẹ́sì lọ́wọ́ àìná ni ìyá àgùzà lóra tí èké ìdúpẹ́ lábẹ́ ìdúpẹ́ ó ti máa dé yóò wọ́n ní sáré dúkọ́ ó ti máa dé jí ń tára wọ́n ṣe fẹ̀tà rẹ̀ dúkọ́ ó ti máa dé ní ìsúgbẹ́ rẹ̀ gúbà yàrá ìpòlùmọ́ nílẹ̀ nílẹ̀ káàsì náà gbogbo dàgbẹ́gbẹ́ mùsùlùmí nílẹ̀ káàsì jìnà jà tó wú káàsì ra mùsùlùmí náà àwọn ohun ló tẹ ọdí lámùsùlùmí wọ̀lá onígbọ̀ngbọ̀ tí wà ko bai tana kayan guji da rabi ga ga ga ko ciye da zai kiro ciyawo so goye ko ga ga su ala su gani inna lillahi wa inna ilaihi raji'un ki nan nan masiba izo be fasadi ne ti adini musulun jari ثم قال ثابت قال فقد جاهدت مجي جهادي tẹ́lá àfẹ́jú wá láà tẹ́lá àbẹ́ wọn àfẹ́ tọ́ mú gáàtù nà nílẹ̀ ìtúzọ̀ kì nílẹ̀ nílẹ̀ nílẹ̀ ji lè fi pàtó gáàjẹ̀ àlẹ́ka tẹ́lì ágùn lọ lóòrò tó pàfẹ́ tí náà lè lànúrà àbìtì jẹ́ wọn láàrẹ̀ bìtì nílẹ̀ àrẹ̀ jẹ́nà olóòjò sá olóòmẹ̀ ìdúkùnrin à káàrin ìfẹ́ na faruwa wato shi shiwaki na ta makanta an yi jan ga Allah ya su visa a ta ga ga wasu da zai wato shi ga da ya go a rara ke ne ki da fitina tsaye wada da ya family oyin Abdulrazak musannaf Hugo a yanzu da sari to bakato volume 3 page 143 abu na al-mani fatu sahaba volume 1 page 135 min mu ganna mu daga asal fitan ya Abdulrazak page 38 shuhada wuji dambu a mun yawa rijuwa annabi sallallahu alaihi wa khamsa shuhada wuji la husu almatunu lana zuyana kuna wani mabutunu da ne ba ko ya tauce a jihar jirgin wani gari yuku بالعجل ولا وضعب الهدف قال عليه بعد كده وجاد هذه هنا وشهد في سبيل الله مثلا شو شهد في سبيل الله هنا قال لنا ليه شو ادعوا او مجا وارجع يبقى قاعد اغو غن كغاجا كغاجي وجو صار ليه شو ادعوا انه تي فسكول انه تبقى يجمل للتلفزيون àríwí sọ́rọ̀ àtọ́lọ̀lọ́mọ́ òkú tí làdúnà máa yí fọwọ́ àṣẹ́sànágáàwò jẹ́ protect and do you know what to ṣe yìí وما قتل دون ذنبه فهو شهيد راجع a protect da nasu shahidi na da da yusha da abin jiya abin kuruja nga na ka go to yesu ruja a jaja a mu jaji to kaga yesu ruja no ikin alim a sadan ga Allah zuluka Allah jaji na shauka tafi yawa ganin lahu wa jaji na wanda kiya na kuje kayan kanta ba za za mu tun da na ya haji haji to haji bu to to brani to brani ga haji so gir bon 125.9 raka da 2611 ga ti da salafi ga no a ti da salafi ji ku yo ga to ti ku ji ko ji ba ti da ku yo ga na ti ga ne bi sha nígbà tí dára sọ lọ́sẹ̀ ìgú yóò gan afọyín àlejò gan ní ìbákàdó káàdé bákàdó bákàdó nígbà tí dára sọ lọ́sẹ̀ ìgú yóò gan dàtí tọ̀fìlì jẹ pátá ọ̀tọ́ọ̀tì náà ní ìbìlámi wọ́n sùn yóò fàárí jẹ́ ní nígbà tí dára sọ lọ́sẹ̀ yìí á ti ragú yóò gan wọ̀gá àti sálà ẹ̀jẹ̀ náà ìdáwà àjẹ́ àlùlá àládídọ́lẹ̀ báwo ẹni ti àkídá àtọ̀lẹ́fì ìbò fi ìsẹ̀lẹ̀ ìlàyìí ìgájí lòṣìmọ́rẹ̀ àdínì àmánù yóò rèé tí ó ti wẹ̀ yìí tọ́ ànábì sallallahu alaihi wasallam uga man sa'ala allaha ashhadata bi sidqin lana ga ba ga wulutu shehidi da gaskiya na ballaga wallahu manazila shuhada'i ta ya zanna lada lada matsayin shuhada'u wa in ma ta la tirashi ko ga su ta tiya kibo ya ta ci hubo zanna su shehidi ya ta ci ba mutu ta ne ba ga shehidi o mutu rujuja kí a àdẹ́gbà obìnrin jù orú jà àdẹ́ṣù àdá òṣà náà yàn zàríkà kàrù ní àfúwá yìí àdẹ́bì jẹ́ṣù wí bàbá ẹni àdẹ́bì gẹ́ẹ̀dù fújì bí ẹ̀rí ẹmẹ́ntí òyì wọ́tọ́nú ẹmẹ́ntí wọ́fọ́dẹ́yù wọ́jáyọ̀nìyù ìlàkùnkọ́ wọ́gbọ́jẹ̀yù wọ́dẹ̀lákàwùjí wọ́n ti yàgbẹ́jà tẹ́jẹ̀ ìdìní